bó ṣe máa ń rí nìyẹn ọ̀nà ti ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn a ti wà tipẹ́tipẹ́ ọlọ́run tó dá wa sí dọjọ́ ìní tó dẹ̀ tún kà wá yẹ mọ́ àwọn ènìyàn pàtàkì. Hmm. iba Gani Adams tó bá ń sọ n'ile pàtàkì ní Nàìjíríà nílẹ̀ aláwọ̀ dúdú ní gbogbo àgbáyé èèyàn kan pàtàkì gbòǹgbò ńlá kan ni ààrẹ jẹ́. ààrẹ tí bá ní kí n máa sọ á sọ láti àárọ̀ títí dalẹ́ ilẹ̀ á ṣú ilẹ̀ á tún mọ́. Ọlọ́run ló ṣe é kì í ṣe èèyàn nígbà kan àwọn atajẹ́ ti ààrẹ asásẹ́yìn ṣùgbọ́n lè ní bẹ́ẹ̀ ni òótọ́ ni torí tí bá rántí a ti gbàgbọ́ láti 1990 something títí wọ 2000 tajudu wà ní 2000 yẹn gan ti gbé 21 sẹ́yìn sìn ẹ rí i pé ọjọ́ yẹn pẹ́ díẹ̀ ọlọ́run tó ta ààrẹ tó ta ẹ yọ láàrin ọmọ òdùwà ọlọ́run ní padà lẹ́yìn ẹ o gbogbo ẹ̀yin ẹgbẹ́ Oòduà ọlọ́run ní padà lẹ́yìn yín ìṣẹ̀ṣe tẹ tẹ̀lé ìṣẹ̀ṣe tẹ mú dání ìṣọ̀kan ilẹ̀ Yorùbá tẹ ń polówó ẹ̀ a wà pẹ̀lú yín o gbogbo ọṣin ilẹ̀ yìí àwọn ọ̀rẹ́ ìlú wa ìlú oníkálukú káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwọn ọ̀rẹ́ náà wà pẹ̀lú yín o gbogbo ọṣin. àwọn rẹ̀ wọ́n á wà pẹ̀lú yín o bí ẹ ṣe máa rí nìyẹn yẹn nígbàkigbà tá táàrẹ bá dẹ̀ rí mi ńdọ̀gàn apàdé lárigidi lọ́dọ̀ kábíyèsí arigidi Zaki ààrẹ ní ẹlọ́ba ń fún kábíyèsí ní nǹkan kábíyèsí ọ̀rẹ́ mi tájọ́ ń lẹ́pọ̀ iṣan rùn ó ní a. kí ló ń ṣẹlẹ̀ ààrẹ ní pé àti ìwà ni ààrẹ àti gbogbo ọmọ ẹgbẹ́ ẹ máa wà bí ẹ̀wà ni ẹ ní kẹ̀dín ẹ máa lékún ni ẹ máa lékún ni ẹ máa lékún owó ẹ lékún ọmọ ẹ lékún ni bó ṣe máa rí nìyẹn àtẹ̀yìntẹ́wá jẹ́ ààrẹ. torí àwọn kan wà tí mo rí wọn nígbà kan mi ò tún rí wọn lénìí ó lè jẹ́ ìdí kan àbí èkejì ni ṣùgbọ́n ẹ má dìtẹ̀ ẹ má ṣọ̀tẹ̀ ẹ má dìtẹ̀ ẹ má ṣọ̀tẹ̀ ẹ má pàbọ̀dì ààrẹ o ẹ má pàbọ̀dì ààrẹ o mo kọ̀wé kan ìgbà tí mo kọ́ débí mo ní ààrẹ ń pè ẹ́ olóńdífá èyí tó bá dalẹ̀ ara Ifẹ̀ ò ní fore bẹ́ẹ̀ni Ìbà Gani Adams ọmọ ẹgbẹ́ tó bá dalẹ̀ àwọn ọmọ Yorùbá tó bá dalẹ̀ Ifá wọn ò ní fore bí ẹ ṣe máa rí nìyẹn a rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ Wàsíù Èkómọdé inú mi dùn fún ẹ lẹ́nìí torí pé. years àwọn eh, bàbá wa Lisa. ẹ̀yin àgbàlagbà ẹni pé ọmọ ẹni ò ní í ṣèdí fẹ́fẹ́ rẹ̀ kábílẹ̀ kẹ̀sí di ọmọ ẹ̀ ẹlòmíì <laughs> tiwale lẹ́yìn o bẹ́ẹ̀ ni ọmọ èkémọdé wọn máa kólé wọn o ibà tó bá misbehave èkó èfóǹkọ̀ ni. a máa pọ̀ bàbá àtọwọ́ ìyá ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni ọmọ wa ni àbúrò wa ni àdúrà tiẹ̀ náà jẹ́ gbà ẹgbẹ́ yóò ní dàrú o ẹgbẹ́ yóò ní bàrẹ̀ o ẹgbẹ́ yóò ní bàjẹ́ o àtúbọ̀ àtúbọ̀ máa sí ni o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjókòó gbogbo ẹ̀yin tẹ wá fi ìjókòó yẹ ààrẹ sí àti ilé yìí ò ní dàrú adélébáre àrìnàkórè àfòyáyíbí atayọ̀ àti dùnú tẹ fi wá bí lẹ́nìí atayọ̀ àti dùnú lè wá fi padà sílé bí ẹ ṣe máa rí nìyẹn a bí ẹ ṣe bẹ́ẹ̀ tó ẹ̀wà oṣù.